دونكم مني أزكى تحية قائلا السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ adúpẹ́ fún ọlọ́run ala ni amihi al-zahirati wal-batina lórí àwọn ìkẹ́ ìdẹ̀ra ọlọ́run ba lórí ẹni kọ̀ọ̀kan wa eléyìí tí ó hàn ní ìkẹ́ àti eléyìí tó pamọ́ nínú kẹtọ́lọ́ọ̀bá àríkẹ́lá sí fún wa adúpẹ́ gbogbo àwọn nǹkan yìí fún ọlọ́run ba nígbàtí a ń dúpẹ́ báyìí à ń

tí ẹ bá ń dúpẹ́ fún ìmí Ọlọ́run Ọba lórí àwọn oore tèmi Ọlọ́run Ọba ń ṣe fún yín la'azidannakum ìmí Ọlọ́run Ọba àlíkẹ́ọlá máa máa mo búra mo sì kàn nípa wípé mi Ọlọ́run Ọba àlíkẹ́ọlá máa ṣe àlékún oore fún yín ni torí pé nínú la'azidannakum àwọn irinṣẹ́ ìkan ọ̀rọ̀ nípa tó wà ń bẹ pọ̀ nínú ẹni láàmú alákọ̀ọ́kọ́ yẹn irinṣẹ́ ìkan ọ̀rọ̀ ń pa ni nínú ni nínú taukid a nínú àwọn orinṣẹ́ ìkan ọ̀rọ̀ ń pa ni ọlọ́run bá ní láì sí èméjì ń bẹ ní ti kan ipá ní ti kan pámá èmì bá sí orí fún yín a àtàtàrà yìí a fi bèèrè àlékún orí lọ́dọ̀ ọlọ́run bá min ibadihi ash-shakirin abẹ́lọ́wọ́n ba kó ṣe èmi àtẹ̀yìn lẹ́kan nínú àwọn ẹrú ọlọ́wọ́n bá tí ma ń dúpẹ́ fún ọlọ́wọ́n bá atọ́rọ àlékún ìkẹ́ ọlọ́wọ́n bá àánú ọlọ́wọ́n bá àti orí agba. ẹni tí ọlọ́wọ́n bá alékẹ́ láti ó fi ṣe sábàbí ìmànà ẹnìkọ̀ọ̀kan wa ẹni tí ọlọ́wọ́n bá alékẹ́ láti ó fi ṣe sábàbí oríire Islam tí ẹnìkọ̀ọ̀kan wa tí a ń ṣe lónìí òun náà ni ànábì sallallahu alaihi wasallam àtọrọ àwọn nǹkan tí a wí àtọrọ ẹ̀fún ànábì sallallahu alaihi wasallam àti àwọn ará ilé ànábì náà àti àwọn sọ̀hábà àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà títí di ọjọ́ gbogbo alkiyama allahumma amin ibadallah eléyìí tí a ń gbé yẹ̀wò lọ fún gbogbo ẹnikẹ́ni tí ó bá ń fi ọkàn tẹ̀lé wa lọ níbi ìjókòó alalẹ́ méjì láàrin ọ̀sẹ̀ yìí tí máa ń wáyé ní ọjọ́ athulata wal arbi'a ọjọ́ àtàlátà àti ọjọ́ alárúbá ní gbogbo ọ̀sẹ̀ ọ̀sẹ̀ yìí eléyìí tá ń bá lọ nínú ìjókòó yìí òun náà ni ọ̀rọ̀ nípa alfikro ìròrí àwọn onísúfí àdìsọ́kàn àwọn onísúfí àti hakíkọtù tasawuf ọ̀sọ̀fíà kí ni pàápàá ní tí wọ́n ń pè ní ìṣe súfí kí ni pàápàá rẹ̀ kí ni àgbọ́yé pàápàá àwọn onísúfí elé ni nǹkan tí a ń ṣe àgbéyẹ̀wò ẹ̀ liyahlika man halaka an bayyina wa yahya man hayya an bayyina a ń ṣe eléyìí báyìí nítorí wíké gbogbo ẹnikẹ́ni tí ó bá parun tí ó bá sọnù ó lè sọnù lẹ́yìn tí àlàyé tí ó dájú àlàyé tó yé yékéyéké lẹ́yìn tó bá ti wá bá kẹni tí ó bá sì mọ̀nà kó lè mọ̀nà lẹ́yìn tí ma mọ̀ dájú àlàyé tí ó yanjú tó bá ti dé bá abẹ́lọ́wọ́n bá gbogbo àwa tí a láǹfàní àti ma gbọ́ọ̀rọ̀ yìí yálà ní wàjówàjó bá ṣe ń gbọ́ yìí ni àbí àwa tí a tún láǹfàní àti ma gbọ́ eléyìí tí wọ́n kálẹ̀ kọ́lọ̀wà lẹ́gẹ́lá kí ó lò nǹkan yìí ní sábàbí dáadáa sábàbí oríire sábàbí ìmọ̀nà wa ní ayé àti ọjọ́ gbẹ̀rẹ̀ ibi tí a bá ọ̀rọ̀ dé òun náà ni ọ̀rọ̀ nípa ìkan nínú àwọn olùmọ̀àgbà nínú ìlànà súfí eléyìí tí wọ́n ń pè ní Ibn Arabi Muhyiddin Ibn Arabi a ìkan nínú àwọn àgbàfà ìlànà sufi ni ìkan nínú àwọn ẹni tó jẹ́ sí pé aṣíwájú ló jẹ́ pàápàá jùlọ fi àkídàtí wahdatil wujud níbi àkídà ìlàdìsọ́kàn pé gbogbo nǹkan ni Ọlọ́run Ọba gbogbo nǹkan tí ń bẹ ẹyọkan náà ní gbogbo ẹ̀ Ọlọ́run sí ní gbogbo ẹ̀ ń já sí Ibn Arabi òun ni à ń bá ọ̀rọ̀ ẹ̀ lọ àwọn ẹ̀rọ tó sọ nínú tírà rẹ̀ tó pè ní fususul hikam láti fi àkídàtí wahdatil wujud láti fi rinlẹ̀ tírà fususul hikam tí mo wí tíra tó gbajúmọ̀ ní lọ́dà wọn ní súfí kò sẹ́ni tí ó kéwú dákàn nínú àwọn tí wọ́n rí ojú ọ̀nà súfí tí ó lóhun ọmọ tíra tá ń pè ní fususul hikamu yìí àyàfi tí ò bá kéwú dáadáa àtúnfi tí ò bá rinlẹ̀ nínú ìlànà súfí lókù àmọ́ gbogbo ẹnikẹ́ni tó bá kéwú dákàn tó ń tó kéwú kún ìlànà súfí tó rìn tó sì ní ìtójúbọ tíra tó ní ṣe pẹ̀lú àdìsọ́kan súfí irú ẹni báyìí ó gbọ́dọ̀ sọ fún mi wípé ohun ọmọ tíra tá ń pè ní Fususul Hikam nínú àwọn tíra tó láàmì láka àwọn tíra tí ó lápẹẹrẹ ni nínú ìlànà súfí Fususul Hikam Naam nínú ẹni àti ń ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ kan eré tí a Ibn Arabi tó sọ nínú tírà náà láti fi fi aqidatu wahdatil wujud láti fi rinlẹ̀ àwa débi tí ó ti ń sàlàyé nípa tó ti ń tú áyà Ọlọ́run bá ní ala àyà yẹn ní Ibn Arabi túntukútù alqada'u tó wà ń bẹ̀ yẹn ó túmọ̀ rẹ̀ ọba àlékẹ́ láti kádàrá bẹ́ẹ̀ ni kò sì lè sáláì má wípé a lè rí nǹkan kan sìn àfọlọ́run ọba pé gbogbo tá bá sìn pátá nínú kádàrá ọlọ́run ọba ní náà ni nǹkan gbogbo bá wù ká máa sìn náà ni torí wípé nínú wípé gbogbo táwọn èèyàn mọ̀ sìn yányán ọlọ́run ọba náà ni wọ́n sìn yẹn a lè sìn nǹkan míì kódà ká fẹ́ sìn àfikọ́yẹ́pọ́ ọlọ́run ọba là ń sìn eléyìí báyìí a kúfùrùn bawah ìṣe kúfùrù tó clear ni tó jẹ́ sí wípé kò síbi tí ẹ lè rí tú sí tẹ̀sí lè rí gbọ́yé sí tó lè jáde kú nínú ìṣe kúfùrù naam ìsìpèpè síbi òsà ni ìpè àwọn èèyàn lọ síbi ìdá nǹkan mí papọ̀ mọ́lọ́wọ́ ba ìpè àwọn èèyàn lọ síbi ìjọsìn fún nǹkan mí yàtọ̀ fọ́lọ́wọ́ ba ilé tó jẹ́ sí pé òun gangan ni ọlọ́wọ́ ba lékẹ́ láti torí ẹ̀ gbé àwọn òdíṣẹ́ jìdí sí láti wá láti káwá pé àwọn èèyàn kúrò níbi ìjọsìn fún nǹkan mí yàtọ̀ fọ́lọ́wọ́ ba kẹ́pẹ́ wọn lọ síbi ìsìn ọlọ́wọ́ ba lọ́kan nínú ìjọsìn ìjọsìn fún ọlọ́wọ́ ba nìkan

pẹ̀lú àkídà yìí Ibn Arabi gbà wípé Ọlọ́run ọba náà ni wọ́n sìn yẹn òkè zobi tí wọ́n sìn yẹn Ọlọ́run ọba náà ni nítorí wípé wa qada rabbuka alla ta'budu illa iya Ọlọ́run ọba ti ní ẹ̀ lérí nkankan sìn Ọlọ́run ti kádàrà bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ń sìn

tí ó náà ti rẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá forí balẹ̀ fún sàpátá gbogbo tó bá wùkọ ọmọ jọ́sìn fún ọlọ́run ọba náà ló ń sìn yẹn so eléyìí báyìí kò ń ṣe ní mo gbogbo ẹnikẹ́ni tó bá lóhun ọmọ fususul hikam irú àwọn ahmadu tijanika tó fi gbàgbọ́ yé àkídà tijaniya tó wọ́n pè wọ́n sí tí wọ́n bá lọ́wọ́ ọmọ fususul tijani ọgbọ́dọ̀ sọ fún mi amátù já ní ọgbọ̀dọ̀ sọ fún mi pé wọn mọ̀tíra tán pè ní fùsúsù ìhìkàm ìwọ́ lè máa mọ̀ntí ẹ̀ torí wọ sọ pé wò rí màá ṣe súfí agídí ni wọ́n fi ń ṣe alágídí àdínì ni wọ́ àmáwọn amẹ́rù ti já ní yìí àwọn rí màá ṣe súfí àwọn Ibrahim Niyas àwọn rí màá ṣe súfí ẹ́ wọ́n rí màá ṣe súfí àwọn ni ọgbọ̀dọ̀ sọ pe àwọn ọmọ fususul hikam tíra Ibn Arabi kéde tíra kọ̀rọ̀ kéde tíra kan tí ó pamọ́ fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ olùmọ̀ tó bá rìn lórí ìlànà súfí àtàwọn tí wọ́n jẹ́ olùmọ̀ náà tí wọ́n rìn lórí ìlànà súfí wọ́n mọ̀ tíra fususul hikam nítorí aburú tó wà ń bẹ láti lè tako torí pé tá a bá ni bóò láti mọ̀ pé rùn kaba ìbẹ̀nú ẹ̀ mímọ̀ táwà mọ̀ nítorí ká lè sàlàyé aburú tó wà nú ẹni kí sí torí káwà lè máa lò kò sí tàwẹ́ fi ṣe àmọ́ mímọ̀ táwọn onísúfí mọ̀ nítorí káwà lè bá máa lò tó wà nú ẹ̀kan lè bá máa tẹ̀lé ni ẹ́ ìyàtọ̀ tí ń bẹ láàrin mímọ̀ méjèèjì ni ẹ àwọn onísúnnà wọ́n ma gbogbo àwọn tíra aburú wọ̀nyí nítorí àti lè máa yọ aburú ẹ̀ láti lè máa fi sàlàyé fáwọn èèyàn alkọ̀dọ́wù méjì ní bẹ eléyìí báyìí ni nǹkan tí Ibn Arabi tí ó ń dàrú eléyìí tó ń wíwí kú wí kéde pé Ibn Arabi ọmọ eléyìí a torí ta ìkéwúkọ́ ní Ibn Arabi fi ń sọ nǹkan tí ń sọ yìí ó a kéde pé kọ̀ ọmọ sọ yìí àmọ́ nítorí àkídà burúkú tó fẹ́ fi rinlẹ̀ tó fẹ́ pé àwọn èèyàn sí nítorí ẹ̀lọ́fà ló jẹ́ pé ibi tó ń fẹ́ lọ òun náà ní lọ yẹn a ní alkọ̀dọ́ ulkẹ́wọ́ ní alkọ́dàrí ipe búbú nǹkan pé kí nǹkan máa bẹ nínú kádàrà Ọlọ́run bá tọ́lọ́run bá ti pè búbú pé nǹkan ibi ó sì máa bẹ̀rẹ̀ kò dẹ̀ sí ọgbọ́n tẹ́lẹ́dá sí àfi kí nǹkan yẹn máa bẹ wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin gbogbo nǹkan tọ́lọ̀wọ́ bá alékẹ́lá bá fẹ́ ọun náà ni nǹkan tí ó máa bẹ tọ́lọ̀wọ́ bá alékẹ́lá bá ti pè ogúkọ́ máa bẹ kò sọ́gbọ́n tẹ́dà fẹ́ dá sí elé náà pè ní al-qada'ul kawni al ọlọ́run ọba àlékẹ́lá wa máa ṣe kọ̀dọ̀ ohun kan ọlọ́run ọba àlékẹ́lá wa máa kádàrà bíbẹ̀ nǹkan ọlọ́run ọba máa pè òbú rẹ̀ ọlọ́run ọba máa dá nǹkan kò túmọ̀ sí pọ́lọ́run ọba nífẹ̀ẹ́ sí nǹkan yẹn kí wá rírí tọ́lọ́run ọba fi dá ọlọ́run ọba dá ìbtìlá láti dáwọn èèyàn wò talẹni tí ó débẹ̀ talẹni tí kò ní débẹ̀ talẹni tí ó tẹ̀lé tọ́lọ́run ọba talẹni tí ó takò fi ọlọ́run ọba nítorí ọlọ́run ọba àlékẹ́lá fi dáwọn nǹkan wáyẹn

o le pa kúfùrù rùn gbàdánà bí òrí kúfùrù parun ni wọ́n pa kúfùrù rùn yọ́ ma bẹ a kó ní ẹ̀rọ gbọ́dọ̀ sí ni tó ráwọn tí ó ṣe rí ibú nǹkan kan ni ó ṣe tó fi ṣe rí ibú àbí èyàn tí ó wọ náà ṣiṣẹ́ èyàn tí ó sì wà jẹ́nà náà ó ti dá iṣẹ́ méjèèjì nínú kádàrà ọlọ́wọ́n bá sì ní pé ọmọ á parun pa ẹ sọ fáwọn èèyàn pé Ọlọ́run bá ọ̀fẹ́ ẹ sọ fáwọn èèyàn pé Ọlọ́run bá lékẹ́ lábínú sí ẹn tó bá lẹ̀ sí yọ́ sàgbákò lọ́dọ̀ Ọlọ́run iṣẹ́ tó bá poverty eradication poverty eradication ọ̀rọ̀ burúkú ní jẹ́bẹ̀ kò sẹ́ni eradicate poverty ó lè pa òsì run ẹ̀dá Ọlọ́run bá ní òsì ọmọ ẹbẹ́ òsáàsì ní kódà ń bẹ l'Amẹ́ríkà òṣìṣẹ́ ń bẹ Saudi Arabia ṣùgbọ́n nìkan pa òṣìrún òṣì tí jẹ́ bẹ́ a lè dínkù ní to the barest minimum a lè dínkù sí tó kéré jùlọ ẹ́ ṣùgbọ́n pápá òṣìrún kò sí nǹkan tí jẹ́ bẹ́ ẹ̀dẹ́ Ọlọ́run bá ní eré náà ń pè ní alqada'ul kauni alqadari ìpè búbú ọlọ́run wa pé kí nǹkan máa bẹ tọ́nà bá sì kára pé yọ máa bẹ yóò sì máa bẹ ní kọ̀sọ́pátá rẹ̀ dásí àfikọ́ máa bẹ òun ni Ibn Arabi ń tú àyà yìí sí wípé wa qada rabbuka alla ta'budu illa iyyah alqada'ul kawni alqadari ni pọ́lọ̀wọ́n bá lẹ́gẹ́ láti kádàrà bẹ́ẹ̀ ọlọ́run ti gbogbo rẹ̀ wípé gbogbo tẹ́yẹ bá ń jọ́sìn fún pátá ọlọ́run náà ọlọ́run ọba ti pè búbú rẹ̀ pé gbogbo táwọn èèyàn bá ń jọ́sìn fún ọlọ́run náà nù wulẹ̀ wọ́n kú ndí ẹ̀ ń kọ́ ọba àlékẹ́ lágbàlérò nínú àyà yìí ìran ẹlẹ́ẹ̀kejì nínú kọ̀dọ́ lọ́lọ́run ni alhukmu wal amr àṣẹ Ọlọ́hun bá ní wa qada rabbuka alla ta'budu illa iya ay amara rabbuka wa awsa alla ta'budu illa iya Ọlọ́hun bá ti pa yín láṣẹ Ọlọ́hun bá dékẹ́lá pa àwọn ẹrú ẹ̀ láṣẹ Ọlọ́hun bá sọ̀tẹ́lẹ̀ fún wa pé ẹ gbọ́dọ̀ sí nǹkan kan mí àfún Ọlọ́hun bá gbogbo ẹnikẹ́ni tó bá wá sí nǹkan mí yàtọ̀ fọ́lọ́run ọba ó ti yapa àṣẹ Ọlọ́run ọba tí pọ́lọ́run ọba rí láti pa wá láṣẹ alqadau huna bi ma'na al-amru wálwàsíyà àmọ̀rọ̀ wa áwùsọ ọlọ́run bá ti pàṣẹ ọlọ́run bá sì wàsíyà bẹ́ẹ̀ ọlọ́run bá sí lọ́rọ̀ ẹ̀yà àwòjábà Allahu subhanahu wa ta'ala alla ta'budu illa iya ọlọ́run bá ti sí lọ́rọ̀ ẹ̀ lẹ́yìn lórí pé ẹ gbọ́dọ̀ sí nǹkan kan ní àtọ̀ ọlọ́run bá tẹ́ bá wá lè sí nǹkan aya 36 nínú suratul ahzab ọlọ́ni wa ma kana li mu'mini wala mu'mina ọlọ́ni kò lẹ́tọ̀ fún múmìnì lọ́kùnrin àti múmìnì lóbìnrin idha qada Allahu wa rasuluhu amra ay idha awjaba Allahu wa rasuluhu wa amara Allahu wa rasuluhu amran tọ́lọ̀wọ̀ wà lékẹ́lá bá ti ṣe nǹkankan lọ́rọ̀ ẹ̀yàn tọ́lọ̀wọ̀ wà lékẹ́lá bá pàṣẹ nǹkankan tọ́lọ̀wọ̀ an yakuna lahumul khiyaratu min amrihim káwọn wá máa sẹ̀sà wípé eléyìí láàṣẹ nínú àṣẹ ọlọ́run ọba eléyìí láwò níṣe eléyìí láà máa tẹ̀lé nínú àṣẹ ànẹ́bí eléyìí láà ní tẹ̀lé ọlọ́run ní kò lẹ́tọ̀ọ́ fún mùmínì kó máa ṣe khiyarọ̀ kó máa sẹ̀sà pé eléyìí táwa ó ṣe eléyìí táwa ò ní ṣe rè ọlọ́run ní kò tọ́ fún mùmínì kan lọ́kùnrin àbí mùmínì kan lóbìnrin bẹ́ẹ̀ so kọ̀dọ́wù yìí náà lọ́lọ́run ọba àlékelá ló ń bí báyìí ìtọ́lọ́run ọba àlékelá sì ń wí ní bíbí

ìgbàtọ́lọ̀bà àdékẹ́lá bá ti ní kí mọ́tò máa bẹ tọ́kàdá sì máa bẹ ọgbọ́rọ̀ sẹ̀sánù kankanú méjèèjì kọ́ wá ní kíyàrọ̀ ẹ̀dàkùn sí tọ́lọ̀bà wínú na gbogbo alamọ̀ yí pé ọlọ́ọ̀bà àdékẹ́lá fẹ́ kásẹ̀sà Toyota lè mẹ́fẹ́ lónú mọ́tò in tó wù ọnù ọlọ́ọ̀bà náà lọ́dá ọlọ́ọ̀bà bá sì dọ́ndà fẹ́ni tọ́ndà ó wù àbí Mazda náà fẹ́ni tí ó wù láti máa lò ẹ lè ṣe kíyàrọ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba ẹ lè ṣẹ̀ṣà ọlọ́run ọba àlékẹ́lá dá èèyàn lóríṣiríṣi irú ẹni tí mo fẹ́ fẹ́ rí ó lè ṣẹ̀ṣà lọ́kùnrin àbí lóbìnrin irú aṣọ tí mo fẹ́ wọ̀ rí ilé tó wù ni ó lè ṣẹ̀ṣà lọ́kùnrin àbí nínú aṣọ nínú ilé tó nínú kọ́lọ̀ tó bá wù ọ́ àbí irú ẹ̀yà tó bá wù ọ́ nínú aṣọ ṣẹ̀ṣà àmọ́ nínú àṣẹ ọlọ́run ọba èyí ṣẹ̀ṣà ọmọ gbẹ̀mí ò ní yọ zàká ẹ́n eh? àbí nínú àṣí ànábì sallallahu alaihi wasallam wa ma kana li mu'minin wa la mu'minatin idha qada Allahu wa rasuluhu amran an yakuna lahumul khiyaratu min amrihim so nínú irú qadawu tó wà ń bí àwọn tí wọ́n ń takò bíbẹ ọlọ́run ọba tí wọ́n ń takò bíbẹ ọlọ́run àwọn ni wọ́n yapa sí ọlọ́run ọba bákan náà àwọn apá mùsùlùmí àwọn náà yapa apá kan nínú àwọn àṣẹ ọlọ́run ẹ wípé tabari mùsùlùmí tí mo tí ọ yapa àṣẹ ọlọ́run ọba àbí ọ yapa ọlọ́run tabari mùsùlùmí tí ń parọ́ ọ yapa àṣẹ ọlọ́run ọba àbí ọ yapa ọlọ́run tabari mùsùlùmí tí ń ṣe bídà ń ṣe maulidun nabi àbí tẹ̀sùbá ní ń fà ọya pàṣẹ ọlọ́run àbí ọya pàṣẹ ọlọ́run àwọn èèyàn ní dáyàn dáadáa torí bídí àwọn èèyàn mọ̀ ní aburú <laughs> wàláì owó ọtí tà ń sọ lẹ́ẹ̀kẹ́gbẹ́ ọya pàṣẹ ọlọ́run ọya pàṣẹ ọlọ́run àmọ́ tí gbogbo àdáre bí tẹ̀sùbá àti maulidu ọya ah, pàṣẹ ọlọ́run <laughs> ìjí bídí àbí burú ganu wàláì torí wípé ẹni tí ń ṣe bídí àwọn onírí pòun sa burú kan láyé dáadáa ní òròpòun ṣe wàláì aburú bídí àná Eh? ní àfáàwà sufiyanu thauri ló fi ní albidatu ahabbu ila iblisa min almasiya bidá èṣù nífẹ̀ẹ́ rẹ̀ ju ẹ̀ṣẹ̀ lọ lè anna almasiyata yutabu minha wa alaikum salam wa rahmatullahi wa barakatuh nítorí pé ẹ̀ṣẹ̀ ní àwọn tí ń ṣe àmọ́ túbá kú mẹ́ wọ́n sì mẹ́pá burú làwọn ṣe ní tẹ́sù òfin láìkì ẹ̀nu torí tó bá ti túbá ìbànújẹ́ ti bá èṣù níjọ́ tí ẹ̀ bá ti lè túbá báyìí ìbànújẹ́ láti bá ṣe tọ́nì nìyẹn ṣètọ́nù orí nǹkan kò rí ẹ̀ṣẹ̀ kò rí sọ́dí ń tọ́ dá lójú àwọn èèyàn wọ́n bá ti ẹ̀rí wọn gbá mú nígbà tó bá yá wọ́n tún bọ́ lọ́wọ́ rẹ̀ wàlìbídáàtú láyù tábù mìnà àmọ́ tí ṣètọ́nù fi láìkì bídíà ní pé èyí ṣe kó túbá torí yóò tún máa bẹ lọ́hun kóhun níjọ ahadi tí ó lọ ní lecture wàláì ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó ní agbára ni wàláì mọ́sọ́lọ́ bàbúra ọ̀rọ̀ yẹn ah tẹ́bà tọ́nà bá ní kó kíyàn ọ̀rọ̀ ńlá ni wọ́n sọ̀rọ̀ yẹn wọ́n ni àtẹni tí ń kíyàn bọ̀ náà tẹ́yìn sọ pé lágbájá máa ń wọ́n máa ń yẹn tí ń náà wà láì lẹ́kìn wallahi ìmúsọ́lọ́bà bọ́ra nǹkan kanáà làwọn méjì ẹnìkan hánà aláburú ni ẹnìkan hálì jẹ́nà ṣùgbọ́n ẹni tí ń hálì jẹ́nà lọ́dá létí àwọn èèyàn ẹni tí ń hánà ni ọ̀dá tọ́lẹ́ kọ̀sẹ́ni tó fẹ́ wọ́n wọ́n sì ń wà náà kọ̀sẹ́ni tí ó fẹ́ wà àlìjẹ́nà wọ́n sì fẹ́ sí ah, àwọn èèyàn wà ayé

wàláhì ọ̀rọ̀ tó ní kìmí ni ọ̀rọ̀ tó nípa ni ìwọ tó ń hálì jẹ́nnà fáwọn èèyàn àti wọ́n tó ń há ná ẹ̀ṣẹ̀ kan náà lẹ́jọ kó sí nǹkankan aburú kan lẹ́jọ ṣe nítorí pé méjèèjì èèyàn kò sínú ẹ̀kápọ̀ mẹ́ẹ̀dẹ́ ènìyàn bọ́ bá sọ pẹ̀lú dẹ̀lìlù tó dájú ni pé lágbájá báyìí ń bẹ nínú náà á bí ó lè rí pé sọ́lọ́wọ́n bá àlékẹ́ ló fi ṣe káṣù fọ́n tó fi rí bẹ́ẹ̀ lágbàjá ń bẹnú àlìjẹ́nà tá lọ sọ fún ọbẹ̀ ẹ́ àfàwọn tánàbí ti dájọ́ lé lórí pé lágbàjá ó wà ní àlìjẹ́nà lágbàjá wà núna àwọn èyẹ lẹ́nu wágbà pé lágbàjá ọmọ àlìjẹ́nà ni ń bẹnú àlìjẹ́nà báyìí lágbàjá ni ń bẹnú náà báyìí kí ló fà tó rà nẹ́bí sọ báyìí nínú hadithu báyìí a a mọ̀ sọ ni in tó kúlé lórí o à ń a in tó kúlé lórí o à ń ràn kàlìjẹ́nà fún àbíhí àkídàtù ahli sunnati wal jama'a eléyìí ni àkídà àwọn sọ̀hábà ẹwọ́n pa àkídàtù ahli sunnati wal jama'a àwọn sọ̀hábà ní jẹ́bẹ̀ àdìsọ́kàn wọn là ń wípé kó máa tẹ̀lé kèése jama'a Fatima mosque ní jẹ́bẹ̀ kèése jama'a kúntù ní jẹ́bẹ̀ kèése jama'a sadam àwọn jama'a alùsúnà bí tálùsúnà wà ní mọ́ sọ́ o èmi ò mọ̀ jama'a alùsúnà kankan ní sùúrù lérè o àwọn kọ̀wárìjì ẹ́ eh? àjíṣọ́ pákó <laughs> ní sábónlá àbáwọn tó wà àwọn ìjọmá àrúsí nàìjíríà mọ́ àwọn tó wà níwájú Khalilur Rahman yìí abájílé bọ́sí sọ pákó àwọn kọ̀wárìjì ní mẹ́mẹ́ wọn o ọbájí ń bọ́ sọ́jà gbọ́rọ́ mí àwọn kọ̀wárì ọbájí ń bọ́ sí gàmbàrí níbi opposite ìyànà ìyànà zobi ìyànà òkè zobi báyìí yàna sàwó garage àwọn kọwàríjì ní bẹ́ẹ̀bẹ̀ ní ọmọdé súnà kan bẹ̀ àwọn àwọn àwọn hànà tààrà àwọn kánàjú wọn àwọn hánahánà ní bẹ́ẹ̀bẹ̀ ní yàfi sàmà yàbàtà tó ti bẹ̀rẹ̀ program kan lórí rédíò nísìn ìníjúwẹ̀ rédíò òun sí ní sásìkò tí ń sí ọmọ wa káàkiri èmi kí ń sọ àwọn èèyàn ọlọ́mọ́jẹ́ láyé program àkọ́kọ́ tí ọkọ̀kọ́ sí bóyá lọ́nà àkọ́kọ́ ni aláwọ̀kọ́ náà ni tí ọkọ̀kọ́ sí program wákàtí kan kíyàn sí kíyàn sí wákàtí kan lófò wàláì mo sọ fún ibi tí a ṣe ń tó mọ́tò sí ni abiyamọ́mọ́ká wàláì abiyamọ́ òdèdè bẹ̀rẹ̀ sí mọ́ ká torí bẹ́ẹ̀ bá ti jàbátá sáà mọ́ ká wàlá yóò fún yín pọ́ǹtì ní sá mo torí mi mọ̀ pé yàbàtà ò lè sọ̀rọ̀ sí ojú márùn kọmọ sọkúsọ yíò kọ́kọ́ dá mi lójú náà yàbàtà wá sọ̀rọ̀ wákàtí kan kò wá ní wíyù kú yìí ayé ti dànù nǹkan ayé dáadé nu yàbàtà sọ̀rọ̀ wákàtí kan ìwíkú yóò ní lọ rẹ́rẹ́rẹ́ aláì àdìsù járí àjàbàtà kàtí o gbàtọ́ wá lọ bá nẹ́bí ọwá lọ gbàtọ́ wá sọ pé ọwá lọ kí ẹ mọ́ para kankan bí ẹ̀mẹ́ta anẹ́bí wá ní lọ ó ní fi sàmà ala ní híyà híyà fi wàláì ẹ̀nà lọ ó ní fi sàmà ìyẹn ló híyà fún ọlọ́run ó sì ní kò sí zúbì ó sì kó sì ló kí la bá débẹ̀ ok <laughs> kí ẹ máa wo sẹ́ àti wáhí ìjàbà tàbí sọ báhùn ah ok ìjàbà tàbí kọ́ sí yíò àti wáyé àti wóṣẹ́ yìí eléyìn tó sọ̀rọ̀ gan o wáyé àti sẹ́wíwò nǹkankan náà ni

naam eléyìí báyìí àwọn ọ̀nà táwọn èèyàn máa ń gbà ya pàṣẹ ọlọ́run bá nìyẹn ṣẹwárí Ibn Arabi àti àwọn onísúfí àwọn istilahatu kan bẹ àwọn terminologies kan bẹ lọ́dọ̀ àwọn onísúfí tó yẹ pé ta bá ti gbọ́ yé àwọn ìgbà tá bá ń sọ yóò máa tètè yóò tètè máa yé wa táwọn olóòfà bá sọ wípé al tí orísun bá sọ pé al-arif ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ wọn òun náà ni ẹni tó dá Ọlọ́run bá mọ̀ ẹni tó bá dá Ọlọ́run bá mọ̀ lórí ìlànà àwọn onísúfí lórí ìlànà àwọn onísúfí ni orí pọ́ mọ̀ Ọlọ́run bá lórí ìlànà tànábí o àtàwọn sọ̀hábà o tó bá yẹ tó bá mọ̀ Ọlọ́run bá lórí ìlànà tọ́lọ́run bá àti tànábì àti tàwọn sọ̀hábà wọn kì í pè yẹn ní al àwọn onísúfí ò ní pè ní arif àmẹ́ni tó bá mọ̀ náà bá lórí alámọ̀tádọ̀ wahdatil wujud lórí ìtumọ̀ pé gbogbo nǹkan lọ́lọ́run òun wọ́n pè ní al-arif ní Ibn Arabi fi sọ wípé al-arifu fal-arifu man yara al-haqqa fi kulli shay ẹni tá a lè pè ní arif definition rẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tó bá gbà yí pé Ọlọ́run ọba ni gbogbo nǹkan tó bá rí wípé mọ́tò tí mò ń wò yìí Ọlọ́run ọba ni mò ń wò lára rẹ̀ Ọlọ́run al-arifu man yara al-haqqa fi kulli shay ẹni tó bá gbà pọ́kadà yìí ọlọ́run ni tó bá gbà yí pé ìwé tó wà wájú wa yìí ọlọ́run ni ẹ̀nà ń pè ní al-arifu nìyẹn eléyìí báyìí gangan ó ní muntaha ó ń gan ní ìpẹ̀kún àkídà súfí ó ń gangan ní paríparí ibi tí àkídà súfí ń pè wá lọ wallahi mo fọ́lọ́mà búra gbogbo tí gọ́ọ̀yà ibi tí àkídà súnfí ń pè wá lọ ní pé kárí gbogbo nǹkan sọ́lọ́run kágbà pé gbogbo nǹkan ọlọ́run ni kágbà pé gbogbo nǹkan ọlọ́run ni kò yíwa ní sí ìyẹ gangan ni ẹ tó di aláàrífù lọ́dọ̀ ní súnfí báyìí lẹ tó di aláàrífù ẹni tó dá ọlọ́run ọba mà ala muqtada wahdatil lórí ìtumọ̀ wahdatil wujud ṣe wá rí ẹn tí sùfí bá ní alfáríkù alfáríkù yìí nínú àwọn èdè àwọn onísúfí ni istilahun sufiyun ni istilahun sufiyun èdè àwọn onísúfí ni naam tàwa náà máa lò fún òun náà ni alfáríkù òun náà lẹni tó bá tàhákọ́kọ̀ ẹni tó bá jinlẹ̀ nínú àkídàtù wahdatil wujud alfáríkù nìyẹn ẹni tó bá dé àníháyà tó bá dé òpin tó bá dé òpin nínú ìmọ̀ wahdatil wujud òun náà pè ní alfáríkù tẹ́bá wọn ló fi wọn ní súfí

lẹ́yìn náà Ibn Arabi O wá ń bọ́ ọ̀rọ̀ yẹn lọ ó ń complete ọ̀rọ̀ yẹn nínú ìgbà tó ń ṣe tó ń sàlàyé àkídà burúkú yìí àkídàtu wahdatil wujud ó tún wá yí ọ̀rọ̀ Ọlọ́run Ọba kan tó wà nínú suratu Taha tí Ọlọ́run Ọba àlékẹ́ sọ pé fama khatbuka tọ́lọ́wọ́ bá tó ń bá Sámìrí yìí wípé faman ya Sámìrí èsì ọ́ kí lọ fọ́ lẹ́ra báwo lára mẹ́rí rẹ̀ ṣe rí ìrẹ́ sáàmì rí ìgbàtí Ibn Arabi ó tú ọ̀rọ̀ yìí nínú Suratu Taha aya 95 Ibn Arabi sọ wípé fama sana'ta min aduwin laka ila surati al-ijli ala al-ikhtisas ó ní nǹkan tí ànábì Musa ń sọ fún sáàmìrí yù ní pé ìrẹ́ sáàmìrí yù sí ara kí ló ní tó fi gbà wípé ọlọ́run ọmọ níbi abo màálù ògèdèǹgbè màálù yìí nìkan kí ló ní tó ṣe ìtìsọ́ọ̀sù ọlọ́run ọba tó ṣe àdásàlẹ́sà ọlọ́run ọba síbi nǹkan ẹyẹyọkẹ yìí nìkan tó gbà pé gbogbo nǹkan lọ́lọ́run pé nǹkan tí Musa ń takò sáàmì yìí sí nìyẹn pé ó ṣe lè sọ wípé oyin ògèdèǹgbé màálù yìí nìkan lọ́wọ́ bá táwọn bànú Ísírẹ́lì ọmọ jọ́sìn fún tó gbà wípé Ọlọ́run ni gbogbo nǹkan ẹ́ ay limadha khassasta al-ijla faqat bi kawnihi ilahan kí ló tó fi sọ pé ijlu nìkan lọ́lọ́run tó sì jẹ́ sí pé gbogbo nǹkan lọ́lọ́run Ibn Arabi ní tún tú ọ̀rọ̀ àti ànábì Musa ń bá Sámìrì yìí wí sí ni ẹ jazakumullahu khairan ó ní torí eléyìí báyìí a ní ànábì Musa alayhi salatu salam ló fi sun injilu yẹn ló fi sun ná kọ́mọ̀ bà jẹ́ sí wípé wọ́n ó gbà yípo òun nìkan lọ́lọ́hun ẹ́ àbí kọ́mọ̀ bà jẹ́ sí wípé wọ́n ó sì àdá àdásà lẹ́sà ọlọ́ọ̀bá sára nkẹyọ wọn nígbà kọ́lọ́ọ̀bá wọn nígbà pé gbogbo nǹkan lọ́lọ́run wọ́n wà lọ́gbà yí pé ọlọ́run ọba nìkan ni ẹjìlù nítorí ẹ̀là náà bí Musa fi sun ìyẹn nìkan ló fi sun yẹn ló fi sun ẹjìlù yẹn bí ó gẹ́gẹ́ bọ́yá nítorí pé kìí sọ ọlọ́run ọba kọ́ àmọ́ nítorí ká mọ́bàgbà yí pé òun nìkan lọ́lọ́run ni naam ó ní torí ẹ̀ wanzur ila ilahika wanzur ila ilahika ìrẹ Khadiru ìrẹ Samiriyu máa wu Ọlọ́run ọba rẹ o ìgbà tí Ànábì Musa fẹ́ sọ ìjìlù yẹn ná ẹ́ Ànábì Musa wá ń sọ fún Samiriyu pé wọ́n tó mú lọ́lọ́run o ń dáná sun nísìn in tí ò lè dáàbò bo ara rẹ̀ belé pé yóò kórí ẹ pé eléyìí òkín sọ lọ́hun in bá pè lọ́lọ́hun ó gbọ́dọ̀ lè dáàbòbò ara rẹ̀ ó sì gbọ́dọ̀ lè dáàbòbò àwọn tí bá ń sìn àbí ẹ̀kọ́ ni ó gbọ́dọ̀ ní agbára pé kẹ́nìkan má lè ṣe ní ṣùtá àbí tàlẹ́ lè ọba ti wà ní ṣùtá kò sẹ́ni náà láyé gbogbo ẹ̀ ó ṣe rí bú ni ó lè rí nǹkan kan ṣe ẹ̀ kò yé ọba kọjá bá ti ẹ̀ àti sọ ọba ṣùtá gan ibo lọ fẹ́ lọ bò lọ fẹ́ mórílé bò lọ fẹ́ mórílé pọ̀ fẹ́ bọ́lọ̀ ń jagun ẹ́ ibo lọ fẹ́ mórílé ṣòwọ́ lọ́wọ́ bá lè kẹlá kọjá ṣùgbọ́n àwọn nǹkan táwọn èèyàn ń pè lọ́lọ́run yàtọ̀ fọ́lọ́run yìí inú ìyẹpẹrẹ tánẹ́bì Musa fẹ́ fi pè wọ́n sí ìlàkà ìkẹ́lẹ̀ báwọn pé eléyìí ìpín sọlọ́run àrẹ́bì Musa wá sọ fún pé wọ́n ń fi ìlà ìlà híkà Ibn Arabi wá fẹ́ máa lo ilẹ̀ rí ẹgbọ́n kan sọ ní fasamahu ilahan ó ní kí ló fà tí ànábì Musa fi pé ejìlù ní ìlà tó fi pé lọ́lọ́hun tó fi pé ní ẹni tá ń jọ́sìn fún ó ló pé bẹ́ẹ̀ bí tọ́ríkì tẹ̀m̀bí lè tààlímì annahu ba'dul majali al'ilahiyya ó ní lójú ọ̀nà ìpenisákìyèsí ni láti lè kọ́ àwọn èèyàn wípé lára àwọn nǹkan tí a lè pè ní ọlọ́run lára àwọn nǹkan tí o rẹpìrìsẹ́ntì ọlọ́run ọba tó yẹ pé òun náà ọlọ́run lòun náà lélé yìí náà Musa fi pè ní ọlọ́run pé ẹ̀rí pé Musa ọ̀ta ko ìjẹ́ ọlọ́run ọba yẹn wa pé tó bá yẹ pé gan bá mọ̀ tí ń sọ Musa gbà pé ni Musa wá ń sun ọlọ́run níná ìwọ náà sì gbà pé ó sun náà ni ó sì gbà pé ànábì Musa gbà pọ́lọ́hun ni ẹ̀dàpọ̀ ànábì Musa tó wá gbà pọ́lọ́hun ni ànábì Musa wá ń dáná sun tó mọ̀ pọ́lọ́hun ni sẹ́mọ̀ pọ́hùn gangan fúnra ara rẹ̀ tó bá yẹ kó bá gbé ọ̀rọ̀ tí ń sọ sí làkáyì yóò mọ̀ pọ́rọ̀ burúkú lòun sọ so àmọ́ ìtumọ̀ tí Ibn Arabi tó fún àyà yìí láti fi gbé ọ̀rọ̀ ẹ̀lẹ́sẹ̀ ni pé kẹ́ẹ̀lẹ́ bá mọ̀ yí pé ànábì Musa gan mọ̀ yí pé Ọlọ́run ni eléyìí báyìí ṣùgbọ́n ẹnu tánàbì Musa ń tako sámìrí ìlé lórí ni pé ó fẹ́ ṣe ó fẹ́ gbé Ọlọ́run ọba mọ́ lórí nǹkan ẹyọkan yẹn pé nítorí ẹ̀ lànàbì Musa للتعليم أنه بعض المجالي الإلهية so eléyìí báyìí Ibn Arabi ń jẹ́ kó yọ wípé anábi Musa gan ó sì i'tiraf bí uluhiyatil ijl anábi Musa gan gba ìjẹ́ Ọlọ́hun Ọba ìjẹ́ ẹni tá ń sìn ìjìlù tó tọ́ láti máa jọ́sìn fún ọgbà wọlé fún ìjì nítorí pé li annahu ba'dul ashiya allati yatajalla fiha ar-rabb

Ibn Arabi wá bẹ̀rẹ̀ sí máa lo falsafa ó bẹ̀rẹ̀ sí máa lo philosophy lórí a bí a anabi Harun alayhi salatu wassalam bí ó ṣe pé kí ló fà tí anabi Harun alayhi salatu wassalam tí ó ṣe wó òòṣà tí ó ṣe wó injilu yẹn kọfà tú kó kó parun tí ó dẹ̀ ṣe súnná ẹ́ tó wá jẹ́ sí pé ànábì Musa aléyìí sọ́látù wasalam òun ló ṣe rúṣẹ́ yìí naam ó ní kí ló fà ó wá bẹ̀rẹ̀ sí máa lo falsafa pé kí ló fà tó fi jẹ́ sí pé Harun ò ṣe kíni kò jó nǹkan yìí ná àfìgbà tí ànábì Musa tó dé tánàbì Musa sí kíni tutuwa jóná Ibn Arabi wọ́n jẹ́ pé nǹkan tó fà ní wípé eléyìí báyìí ó ṣẹlẹ̀ nítorí pé kó lè bá jẹ́ sí wípé kí àwọn èèyàn lè bá máa sìn ká lè bá máa sìn Ọlọ́run Ọba nínú súrọ̀ nǹkan yìí lọ́fà tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ wípé wọ́n ṣe bẹ́ẹ̀ yìí nítorí pé wọ́n fẹ́ kó jẹ́ súrọ̀ kan wọ́n fẹ́ kó jẹ́ àwòrán kan nínú àwọn àwòrán tó yẹ pé àwọn èèyàn máa fi sìn Ọlọ́run Ọba àwọn èèyàn ma tàtàrà rẹ̀ sí lọ́wọ́ba táwọn èèyàn bá ti ń jọ́sìn fún nǹkan yẹn yóò ma jáde pé ọlọ́wọ́ba náà ń jọ́sìn fún yẹn wọ́n fẹ́ kọ́ jẹ́ àmì tá a ma jọ́sìn fún a lórúkọ pé wọ́n fi ń jọ́sìn fún ni naam ó nítorí pé al-ijlu ó jẹ́ ìkan nínú àwọn suwar huwa ihda hadhihi suwar

nínú súrọ́tù Ghafir nínú súrọ́tù Ghafir ọlọ́wọ́ bá rígá sọ ayà kan ọlọ́wọ́ bá rígá sọ̀rọ̀ kan ọlọ́wọ́ ni rafi'u darajat ẹ́ wípé ọlọ́wọ́ bá lọba tí ó ga nípò ọba tó yẹ pé ó ga ní that ní that ọlọ́wọ́ bá gan ní bọ́lọ́wọ́ àlékẹ́lá ṣe rí gangan ọlọ́wọ́ ọba tó ga ní that way bákan náà ní sífà nínú ìròyìn ọlọ́run ọba ọba tó ga ni ọlọ́run ọba yìí wá tún ní rọ̀fíù dàrọ̀jáàtì ni ibi tó ga lọ́wà Ibn Arabi wá ń yáyà yìí sẹ́yìnkí mọ́ sọ pé ń yáyà Kùránì ni láti fi kó àwọn èèyàn sínú àgbákò ìyẹn ló fi sọ wípé ẹnìkan mẹ́riwá tó náà Kùránì èèyàn mú náà Kùránì ò túmọ̀ sí wípé ọba ń sọ kò túmọ̀ sí pé tọ́lọ́wọ́ bá wí ní wí òun lò sí ibi ìfẹ́nú rẹ̀ ni ó ń yí láti fi kó àgbákò bá àwọn èèyàn tó rẹ́ni tí ó sọ àwọn èèyàn nù nínú àlùmọ̀ yìí kòránì náà ni ó máa ké fún wọn o kò ní sọ fún àwọn èèyàn torí pé kò rọrùn kẹfẹ́ pé mùsùlùmí kẹfẹ́ sọ wọ́n nù kẹwàá ní ọ̀rọ̀ tẹ́ sọ yìí o ọ̀rọ̀ ẹsẹ̀ fa ni pé odù lẹ́bí ń bá wọn sọ̀rọ̀ ẹ dákun sí àwọn èèyàn tẹ̀ tí gbọ́ kò sẹ́ni tí ó gbọ́ pé àbí ọ̀rọ̀ tí mo fi ń bá yín sọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ bàkálá ni o àdíṣì Ṣàngó kò sẹ́ni tí ó gbọ́yẹn mùsùlùmí ka ò ní gbọ́yẹn pé à sí àwájú ń Ṣàngó bí in tí ó wọ àwọn mùsùlùmí létí pé ọ̀rọ̀ Ọlọ́run Kùránì mo fi bá yín sọ̀rọ̀ yìí abẹ́ẹ̀kọ́ ni àdíṣù sọ̀rọ̀ yìí ló fi jẹ́ pé àwọn ó ní falillahi darajat yu'badu fiha ó ní ìtumọ̀ rẹ̀ ní pé Ọlọ́run bá lékẹ́lá ní àwọn ìpele ìpele ìpele ìpele tó jẹ́ sí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí láàmà sìn táàmà fi sìn lọ́hun pé darajati yìí ó ní pé eléyìí daraja kan nínú Ọlọ́run ni tàbátúrí tó tóbi ju eléyìí lọ nínú àwọn ẹ̀dá daraja Ọlọ́run ọba kan tó nìyẹn tàbátúrí lè tó tóbi jù lọ sẹ́ńpẹ́gbọ́ àwọn ẹ̀dá Ọlọ́run ọba tóbi jù ra wọn lọ ọlọ́run bá ní àwọn dàrọ̀jáàtì yẹn tó yẹ pé yóò ìbàdù fíhà òun láàmà sìn táfi ma sin lọ́hun rọ̀fí dàrọ̀jáàtì ni ẹ òbí ti ń tíwáyọ̀ ọlọ́run bá ó ní wà kúlù sọ́nàmìn wà ìláhìn ìbìdà fìlárd gbogbo ère àti gbogbo òsà gbogbo ọlọ́run sáà ó sì jábẹ́ ń kó òsáàzù <laughs> ló sojú abẹ́ǹkò nìyẹn pé ọlá ọ̀rọ̀ mẹ́lẹ̀ pé gbogbo sàláyé gbogbo ń tí gbogbo ìlà torí pé ìlà alíhà pọ̀ gbogbo táwọn èèyàn bá ti ń jọ́sìn àtọ̀fọ́lọ́ ọba alíhà ni wọ́n ìlàhù náà ni wọ́n ẹ́ ìtàn pè ní alìlà òun náà ni al-ma'bud ìtà ń fún ìtàn pè ní alìlàhù ni al-ma'bud al-mahlu al-mahlu ìtànsìn Ṣàngó wọ́n sí àbí wọ́n sí ìláhù ni Ọya Ọbàtálá àwọn wòlíì gbogbo àwọn tẹ́ǹsìn torí tàà bá ń dákọta àwọn ilẹ̀ Yorùbá ẹjá máa dákọtì lọrin náà Ìlọrin ò légún wọn lọ́sà wọn lọ́sùn wọn ni àmọ́ wọ́n ń sin wòlíì ìsáàzàbí Ìlọrin ń sin sàárè àtẹni tí ń sin sàárè àtẹni tí ń singi àtẹni tí ń sọ̀sà ọbàdàn tí ń sókè ìbàdàn wà láàyè ẹlẹ́bọ ní gbogbo wa ẹ má jẹ́ kẹ́nìkan sítàn yìí jẹ ẹni tí ń sin àwọn wòlíì ọlọ́run ẹ́ àwọn sàárè àwọn sàárè àwọn ẹni àwọn tá ń pèlè ní ọlọ́run tẹ́ máa ń lọ ẹ sẹ́yìn bá ṣe máa ń kà wọ́n àwọn sàárè bàbá wa ń dá sàláàtì ẹ́ àwọn sàárè bàbá wa kò kéwú kò béèrè bàbá wa àfẹ́ ẹlẹ́hàá bàbá wa jọ́ngọ́lọ̀ bàbá wa kìíní bàbá wa kìíní ẹ́ gbogbo àwọn sàárè yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yìí tiẹ̀ tó wà ní àwọn ọ̀rá kọ́ọ̀lẹ̀ pa bàbá wọn ní kan mọ̀ sí sàárè àwọn èmi ò rí ibi tí bàbá wa àfá ẹlẹ́ha tó ti ní kí ẹmọ́ kama sí sàárè wọn àbí èmi ò rí ohun tó bá rí kó fi ṣe mí láǹfààní o torí pé èèyàn mọ́ èèyàn tí è bá ti ṣe tèèyàn kí ń di mọ́ èèyàn lẹ́rù àwọn èèyàn sì ń tòótọ́ àbí ṣùgbọ́n èmi ò rí bí tí àkọọ́lẹ̀ àbásọ́ọ́lẹ̀ àbáwọn tí wọ́n wá lẹ́yìn wọn láwọn ọmọ wọn àwọn ni wọ́n sọ àwọn bàbá òǹdòsà pé ká lọ máa sìn àbí ẹ̀fọ́ ni àwọn bàbá alábìdún èmi ò rí bí bàbá alábìdún ti ní ká máa àwọn ẹni tó bá sì rí kó fi hàn mí ràtọ́ ní àà ọmọ èjì wẹ́ẹ́ ti sọnù gẹ́ ó ní bàbá alábìdún òní kéèkéé pé mo sọnù fi hàn mí ni ẹ má máa já sọ tí ó fi hàn mí èmi ò níwọ̀n sìn àmọ́ bí bàbá ibi tó ti sọ bẹ́ẹ̀ pé àbí ni mo ní o mú wá tó ní tí ìbá ti ṣe tè mọ́ dìírù báàrù súnà ṣe rí nìyẹn kò yẹ bá ní àwọn tí wọ́n ya wọn lè tí wọ́n ń sìn wọ́n àwọn ni wọ́n ń sìn wọ́n ẹbọ ni wọ́n sì ń ṣe kò yẹ bá ní àwọn sàárè pọ̀ táwọn èèyàn sìn gbogbo eléyìí báyìí gbogbo ẹni tí bá ti ń sìn wọ́n Ibn Arabi ni gbogbo tí wọ́n bá ti ń sìn lórílẹ̀ ó jẹ́ òsà ní o ó jẹ́ ère ní o ó jẹ́ gbogbo àwọn nǹkan míì náà ni àwọn wòlíì ni àbáwọn nǹkan míì ní o fawwa ihda darajatillahi fi fawwa ihda darajatillah òun gbà yí pé ìkan nínú àwọn dárọjá ọlọ́run ọba nù pé ìkan nínú

òun lọ ga jù ẹ́ òun ló sì tóbi jù nǹkan tí Ibn Arabi sọ òun náà nìyẹn ó ní Ibn Arabi ní fakana adamu quwwati irja'i Harun bilfili ó ní àìlágbára tí ànábì Harun wọ̀n lágbára láti kọ dí àwọn sáàmìrí yìí ká má ṣe iṣẹ́ tí wọ́n ṣe mọ́ ká má sin òsà tí wọ́n ṣe mọ́ yẹn ó ní àìlágbára yẹn فكان عدم قوة إرداء هارون بالفعل أن ينفذ في أصحاب العجل بالتسليط على العجل كما كما سلط موسى عليه hikmatu min Allahi ta'ala zahiratun fil wujud àìlágbára tí ànábì Harun lágbára láti kọdí Sámìríyù àtàwọn ìjọ rẹ̀ pé kí wọ́n máa sin òsà tí wọ́n ń sìn mọ́ yẹn gẹ́gẹ́ bí ànábì Musa ṣe lágbára rẹ̀ láti ṣe tánàbí Harun lágbára yẹn ó hikmatu min Allahi zahiratun fil wujud ó hikma kan ni látọ̀dọ̀ Ọlọ́run Ọba ọgbọ́n kan wisdom kan ló behind nǹkan yẹn ló wà ní lábẹ́ nǹkan látọ̀dọ̀ Ọlọ́run Ọba zahiratun fil wujud tó hàn níbi wujud pé Ọlọ́run ń Ọba gbogbo àwòrán tí ń bẹ pátá ni Ọlọ́run Ọba òfin fún Haruna lágbára àti ṣe bẹ́ẹ̀ ó ní hikma tó wà ń ẹ́ eh? fi kulli súratin níbi gbogbo àwòrán ta bá rí bó bá wù ọ́ tó bá wù ọ́ tó bá yẹ pé chájà ni wọ́n mú lọ́lọ́wọ́ bá rẹ sáwòrán tí wọ́n fẹ́ràn fi sí lọ́wọ́ bá nu ọlọ́wọ́ bá fẹ́ kọmọ síbẹ̀ tó bá wù ọ́ tó jẹ́ sí pé ó yẹ pé màálù ni wọ́n fẹ́ tó bá wọ́n tó bá yẹ pé Mariam ni wọ́n fẹ́ máa sìn ẹgẹ́ bí àwọn Christian tó bá wọ́n ẹgẹ́ bí tó bá yẹ pé Sehu ni wọ́n fẹ́ máa sìn ẹgẹ́ bí àwọn oníṣúfí tó bá wọ́n tó bá yẹ pé wòlíì ni wọ́n fẹ́ máa sìn ẹgẹ́ bí àwọn oníṣúfí tó bá wọ́n tó bá yẹ pé sàárè ni wọ́n fẹ́ máa sìn ẹgẹ́ bí àwọn oníṣúfí tẹ̀gbọ́n àwọn tí ń sin wòlíì àwọn tí ń sin àwọn tí ń sin sàárè nu wàlẹ́ àwọn oníṣúfí ń sin sàárè abẹ́ẹ̀mọ́ ni àwọn oníṣúfí ń sin sàárè náà kí náà lọ ṣe ní káúlàdá wọ́n ṣe kàlẹ́ndà eré wọ́n gbé tààrẹ wọ́n gbé àwòrán Ahmadu Tijani báyìí gbangba tí bàbá ó ṣe kẹ̀dẹ̀gbọ̀n síwájú ibi tó dín kírun ní kíblà ni àti sáré bàbá Inyas tí ó ṣe gẹ̀rẹ̀gbọ̀n síwájú wàláì abẹ́yìn èrí ni àti sáré Abdulkadir Jilani wọ́n gbé gàdàgbà báyìí síwájú wàláì wọ́n sì máa forí kanlẹ̀ fún abẹ́mọ̀ ah wàlẹ́ àwọn ní súfí ń ṣe bẹ́ẹ̀ o wàlọ́ ilẹ̀gbọ́ tí mo pè yí wàlọ́ ìwọ̀n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ dáadáa kódà àwọn ṣéwù ti lọ́rin àwọn ṣéwù lẹ Yorùbá àwọn yẹn ń ṣe bẹ́ẹ̀ fún wọn ká má sọ àwọn ṣéwù àtọ̀húnrìnwá àwọn ṣéwù ti lẹ̀ yí gan àwọn yẹn ń ṣe fún wọn àwọn yẹn sì ń ṣe sáré wàlọ́ àwọn yẹn ń sáré o wọ́n sin sàárè dáadáa nílẹ̀ yìí àti láwọn ẹlẹ̀mí wọ́n sin sàárè lẹ́kọ̀ọ́ àbí wọ́n sin sàárè lẹ́kọ̀ọ́ náà lágége ẹ́ wọ́n sin sàárè lé ilẹ̀ ń pè abẹ́kúta àbí wọ́n sin sàárè lábẹ́kúta wọ́n sin sin lọ́fà àtó òsìnwọ́mọ̀ yìí àtó mú pó wọ́n sin sàárè ń aláì a ní ẹjẹ̀ wá rò pínpà tí àwọn àwọn kan bá tún lọ bẹ̀rẹ̀ ẹgbẹ́ kan nísìn wọ́n bá lọ ra bọ́ọ̀sì àwọn ọmọ bọ́ọ̀sì kìní kan búlálà ọ̀hún nàìjíríà <laughs> kìní kan búlálà <laughs> ẹgbẹ́ búlálà <laughs> wọ́n táìmù lórí rédíò búlálà half hour ọlọ́wọ́ bó sànú wa aláì ẹ̀dàkùn kí ni àwa mùsùlùmí bò là ń bọ́rọ̀ wá lọ yìí ká máa sin èèyàn ká máa sin ẹ̀dọ̀ ọlọ́run ká máa pè èèyàn ká máa pè wọ́n wallahi wọ́n dẹ̀ máa pèrú àwọn báyìí ah táwọn èèyàn sọ yí pé ya sheikh ya sheikh abdulkadir aljailani agithni wallahi yẹ́rẹ́ kónú wàhálà yìí táwọn yẹn bá bẹ̀ẹ̀ jẹ̀kọ́ báyìí níyàs níyàs níyàs wàláì abẹ́fẹ̀ kọ́mọ́ sí bẹ́ẹ̀ ni wàláì wọ́n fọ́lọ́bà búra tó bá bẹ̀ẹ̀ jẹ̀kọ́ báyìí níyàs níyàs bàbá níyàs aláì bàbá o aláì táwọn wàláì níbi sàárè níbi fọ́tò níyàs báyìí ẹni tí ẹrù tó gbé ẹni tí ó gbé ère níyàs kọrùn tó gbé àwòrán níyàs kọrùn ẹrù pé ẹ̀rọ pé bí ń ṣe ibi ń ṣe dẹmọ ni ìwọ́n náà ti rí bẹ́ wọ́n máa wọ́n ó jù sí wọ́n yọ kíní ṣe ní nìyàs wọ́n sì jù sí omi wọ́n sì mú pẹ̀lú wípé táwọn bá ti ṣe bẹ́ albarka ó débi omi yẹn wọ́n lè fi roka wọ́n lè fi ṣe ráìsì sọ jẹ́rí ọlọ́run ọ̀jẹ́rí ọlọ́run níjọ jẹ́ ìjẹkújẹnu ọlọ́run bó sànú wàláì wàláì wàláì àwọn èèyàn lẹ àwòrán yas wọ́n lẹ mara mọ́tò wọ́n lẹ mara ọ̀kadà wọ́n lẹ mẹ́nu ọ̀nà ilé kí wọn lórí ẹ̀nà kí náà ìsọ́ ni òsáàdù láwọn ọ̀rẹ́ ni tó súnmọ́ ohun àgùntàn rí kán má bàá gbé kí sùtá má bàá sí àgùntàn yẹn kò yíba ní sí kíyàn so nìyàs kó súnmọ́ ohun àgùntàn ọ̀fọ̀lọ́pàá mú ọ ni tí <laughs> ọlọ́wọ́ bó sànà aláì tí ò wọ́n lásìkò ti lọ eléyìí báyìí ní nǹkan tí Ibn Arabi tó sọ kò yí bá ní sí so ó ní nǹkan tó fa nìyẹn a eléyìí báyìí níparí ó ní wa man ubida shay'un min al إلا بعد تلبس بالرفعة عند العابد والظهور بالدرجة إن شاء الله أوروبا لابلينا أما سلايني أولا إن شاء الله sole tí a fẹ́ kí agboye lálẹ́ yìí òun ni wípé eléyìí báyìí òun ni nǹkan tí Ibn Arabi táwọn onísúfí tàdà ń pèpè sí nìyẹn wàláì ẹ̀ẹ́dẹ̀ mọ́ rí dáadáa ẹ mọ̀ rí dáadáa táwọn èèyàn mọ̀ sọ pé níyá sí ó níyá sí ó níyá sí ó níyá sí Niyase, ṣe fàláì ọmọ ẹ̀yọ́ náà kò ṣe rí àyí lójúmọ́ ṣe inú máa rí lójúmọ́ rí lọ́jà lójúmọ́ rí tó wà sàlàyé ọ wà sọ bọ́ sọmọ́ ṣe káwọn ẹ̀kọ́ fàláì nìyá ṣe nìyá ó bá nìyá ó nìyá wàláì wọ́n mọ̀ wá síbẹ̀ wọ́n máa mí wàláì wàláì ẹlọ́lẹ̀ àwúsá wọ́n bọ̀ níyà sí mẹ́ wàláì mọ́ fọ́lọ́bà búra wọ́n ń bọ̀ níyà sí ẹ̀ ńgbàtí yẹn wá ṣe odidi mọ́lídù níyà sí ńlẹ̀ yìí wàláì ìjọ tẹ́ni ṣe mọ́lídù tànábì ẹ̀ẹ́dẹ́kọ̀ ẹ sọ fún mi rí láìjọ́ tẹ́yìn ti dáyé tó lẹ́yìn tó ń dàgbà àbí láìjọ́ tẹ́yìn ti dáyé láyé ọmọ tí ń ṣe mọ́lì ìtànẹ́bì tó dàgbà jù tán ṣe jù eléyìí tán ṣe stadiumu ni stadiumu ní kún àbí stadiumu lè kún láwọn ẹgbẹ́ dáadáa lẹ́yìn kẹ́kọ̀ọ́ àwọn ọmọ tí ó máàtì àwọn ọmọ iléèwé tí ó máàtì àwọn eléyìí tá ń wí yìí àwọn èèyàn wá láti gbogbo olú áfríkà ní gbogbo olú áfríkà láti Senegal láti Mali láti Sudan láti àbí láti Niger gbogbo ilẹ̀ Haúsá wá ní wọ́n wá ìlọrin wá kún ìlọrin wá gbàlejò wọ́n na ìmáàmù kan lásàdámù wàláì ah, kò sí kankan wọ́n inú mọ́sálásí rẹ̀ wọ́n sì gba mọ́sálásí ma lọ́wọ́ túláàsì wàláì wọ́n sì na ìmáàmù wọ́n bọ́ndù ẹ̀ jáde nítorí wípé ìmáàmù ń kọ̀ fún wọn pé wọ́n ń saburú sẹ́mọ̀kọ́ haúsá sì rẹ̀ bá áńkàlì ọ̀pọ̀ láàrin wọn aláì táwọn bá ti gba nǹkan báwọn gba wèrè mọ́ ni wọ́n lè kódà wọ́n lè dúyàn láti pàkọ́ nítorí gbogbo táwọn yìí wọ́n lè gba ìpàkọ́ dúyàn wàláì wọ́n ń bọ níyàsí ń bẹ̀yẹ tààrà wọ́n ń bọ wàláì wàláì wọ́n ń bọ níyàsí tààrà aláwọ̀ sànú wa ẹ̀rí àlejò ọ̀ràn wọ́n nígbà táwọn tilẹ̀kùn wọ́n fi pa jálẹ̀kùn mọ́sálásí dánù kí ni wọ́n ṣe lásàdám ṣe bí wọ́n ń kírun lọ́wọ́ ni ìmáàmù ń kírun lọ́wọ́ wọ́n sì ń pariwo náà sì ń hó lóòhìlò lóòhìlò ẹni sùúrù ẹmí ẹmẹ́sí fẹ́rẹ̀ pà ń kírùn lọ́wọ́ yẹrí tí máa mú sọ̀tọ́ dára sí wọ́n lù tí wàláì wọ́n lù ìgbàtán lọ báwọn ọlọ́pàá pé kí ni àwọn ọlọ́pàá ní ẹsá fi wọ́n lẹ̀ sọ́wọ́n sápà mọ́mù sọ́wọ́n <laughs> sápà ẹjáde ká kó èrè ẹjáde wọ́n sẹ́kú a Ìlọrin gba èrò Ìlọrin àwọn oníṣúfí náà wá rò pé nǹkan yìí ni àwọn ọmọ ìrìn àà agbárí sí lẹ́gbọ̀n gbàrí ah, níbi mò nílì ní yáàsì níbi mò jẹ́ta nẹ́bì inú ibi tẹ́ ti mọ̀ wípé wọ́n gbé ní yáàsì lékè wà láìwọ̀n sí mò lúdà nẹ́bì báwọn ìlàyé sáàsì àfẹ́yìn rírí ni hmm? so bó ṣe rí nìyẹn so níyàsì gẹ́gẹ́ níyàsì gẹ́gẹ́ ni wọ́n gbà fún sọ fún yín pé níyàsì làwọn mọ̀ káwọn tó mà nẹ́bì abẹ́ ìgbọ́ ni wàláì wọ́n ni àwọn ọmọ nẹ́bì níyàsì làwọn mọ̀ níyàsì ló mọ́ àwọn ọmọ nẹ́bì so níyàsì gẹ́gẹ́ làwọn mọ̀ mú fọ́nà bá búra ẹ̀yìn gbọ́ ni àwọn èèyàn sì máa ń wò mí nígbà pé <laughs> ìntàmílára o so ẹ̀sìn táwọn ẹ̀sìn táwọn fi láwọn sọ̀hábà lọ́wọ́ ẹ́ gbogbo ẹ̀sìn níyàsí wàláì àwọn sábà ọmọ pẹ́ nìkan bẹnú ẹ̀dọ́ ọlọ́run bá ti ń jẹ́ níyàsí láyé wàláì anábí ò sì mọ́tò anábí ọmọ láyé pé ẹ̀dá kan bẹ ò ti ń jẹ́ níyàsí wàláì ẹni tó bá sì fẹ́ fún mi lẹ́rìí pánábí mọ́ kó fún mi lẹ́rìí wọ́n gbé lọ́nà kankan lẹ́

àmọ́rì ìjáni náà mú gbogbo wọn wá mú níjọ́ lànẹ́bì bẹ̀rẹ̀ ó mú kú mú báwọn lànẹ́bì bẹ̀rẹ̀ mú ànẹ́bì tó ti kú ti pẹ́ ní mú nínú ní mú fúra pẹ̀lú gbogbo orú àwọn báyìí ti ni àbí tribune àbẹ́ràdì àbáláyòye ẹ́ so a lè rí kanú newspaper kan torí pé mo sọ Ah, aláròyé sì gbérù kàbáhùn bá aláròyé sí mẹ́rin gbogbo àwọn ìròyìn àjáyé bàbáhùn sí aláròyé <laughs> àwọn ìròyìn àwọn ìròyìn màgbákàn ìròyìn táláròyé máa ń wá káàkiri nù aláròyé gan ògbé so gbogbo àwọn nǹkan báyìí dákùnjá sọ́ra kó mẹ́ kọ́nà bàrí kákọ́nà kó sàánú ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà bàrí ká kó fi òdodo hàn wá lòdòdó kó jíkà lè tẹ̀lé kọ́nà bàrí ká kó fi aburú hàn wá ní aburú ó dẹ̀ أقول ما تسمعون أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام Aṣíwájú? Naam. Tí mo pé? Tẹ́ pé bọ̀ ní àṣì. Pé tẹ ní nǹkan ṣe òwú kò dáa pé àwọn ẹgbẹ́ àwọn pé wà láì gbọ́n pè ní àṣẹ pé kò tí ah. wọ́n yìí bẹ̀rẹ̀ wọ́n ti wọ́n ní ká rí ah, wọ́n ní àwọn ọ̀rẹ́ àwọn báyìí náà ni àwọn. Ah, ok wọ́n ń bọ nìyá sí ń tòótọ́ tí e, e, nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn lè máa rí rí àbí káwọn máa bọ kí ṣe gbogbo ẹni tí Yusuf ní bọ nìyá fil haqiqa wallahi bó ṣe rí níyàn dé rọ́yà kan nínú tasawuf ẹ bọ nìyá sọgbọ́n tẹ fẹ́ dá sí tẹ bá kan tẹ dé manzila kan tẹ dé martaba kan nínú tasawuf nínú ṣe sufi pẹ̀lú àníṣe a ní òkè tí ọba yé wọn dáadáa pẹ́ tọba ní wọn lójú ẹ béèrè pé àwọn tí ń gbé nìyà sí kọrùn kí ni wọ́n fi kí láǹfààní rẹ̀ kí láǹfààní ẹ̀ wọ́n gbà pé yóò sọ àwọn ní bí bọ́ nìyẹn èyàn ń bọ́ nìyà sí nìyẹn àwọn èyàn ń forí kanlẹ̀ fún àwọn nǹkan báyìí ní kaulach kí náà lọ ṣe ní kaulach ẹ kí náà lọ ṣe ní kaulach kò yẹ bá ní sí ẹ máa gbọ́ àwọn kéṣẹ̀tì kan bẹ́ẹ̀ tẹ́mọ̀ gbọ́pọ̀ wà láwọn pè ní yáàsì báyìí bí àwọn kéjẹ̀sì kan bí yangana ẹ̀mọ́ ń gbọ́ yangana yangana bàbá Ivory Coast bàbá ní sínìgà kìníkan ní ẹ́ wàláì wàláì ẹ̀mọ̀ gbọ́ tó ma pè ní yáàsì dàrẹ́ẹ̀tì báyìí ẹ́ wàláì tó ma pè báyìí tó ma pè tó ma pè so àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ̀sọ́ìd inshallah so ẹ rí pé mọ́sọ kíríkà mọ́ ní àti ìdébi pé à ń tírìtà àwọn túrùkù gẹ́gẹ́ pé a fẹ́ máa sàlàyé àwọn kọ̀rí túrùkù súfí tàbá bẹ̀rẹ̀ sí máa sàlàyé túrùkù súfí máa padà sàlàyé fún yín máa padà mú àwọn ẹ̀rí wá lórí pé tẹ́rí wípé ìpé nìyáàsì gẹ́gẹ́ gẹ́gẹ́ báyìí máa pé pé ń tọrọ nǹkan lọ́wọ́ ẹ̀ báyìí ń bẹ nínú àwọn kọ̀sọ́ so inshallah so bẹ́lẹ̀ ṣe rí nìyẹn so yóò padà máa hàn inshallah alexander salabarka tó tàbá ń padà tẹ̀síwájú gbogbo eléyà ń sọ nítorí pé kí àwọn èèyàn kan lè sọ́ra fún nǹkan yìí kéèsì nítorí nǹkan míì tó gbogbo apáráwátá kí á lè bá jẹ́ ọmọ lẹ́yìn anábì sallallahu alaihi wasallam ilé tó wà lórí òdodo hada wallahu a'lam wa sallallahu alaihi wasallam wa baraka ala nabiyyina muhammad wa